ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣàn Orísun ìròyìn mẹ́wàá lóńdé sí ojú ìwòran yín ṣògo rẹ ní kejì àbíọ́nà ló ń tọ́kùn ìròyìn ìròyìn ọ̀hún rèé bá ti máa mú fún wa ní ẹsẹsẹ. àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà yẹn Nigeria Professional Football League NPFL ti sọ wípé àwọn kò ní dá líìgì àwọn dúró nítorí àrùn kòrónà Shehu Dikko tó jẹ́ alága League Management Company ló sọ bẹ́ẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ó ní orílẹ̀-èdè nàìjíríà sì ní ààbò tó péye fún eré ìdárayá lásìkò yìí nítorí àrùn kòrónà kò fi bẹ́ẹ̀ pọ̀ tó bí àwọn orílẹ̀-èdè tó kù ní àgbáyé àwọn eré ìdárayá ilẹ̀ Europe South Africa àti Ghana ni wọ́n ti dá dúró nítorí àrùn búburú COVID-19 ọ̀hún èyí tó ti di tọ́rọ́ tó fọ́n kalẹ̀ àmọ́ díkò ní ti orílẹ̀-èdè nàìjíríà kò ní rí bẹ́ẹ̀ mínísítà fún ètò ìlera dókítà ọ̀sàgè enare sọ ní ọjọ́ ẹtì tó kọjá pé ẹnì kejì tó kọ́kọ́ ní àrùn kòrónà ọ̀hún ló ti gbádùn báyìí tí àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ sì fi hàn wípé kò ní àrùn náà mọ́ èyí ló sì jẹ́ àkọsílẹ̀ ìwòsàn covid-19 àkọ́kọ́ ní orílẹ̀-èdè nàìjíríà díkọ̀ tún sọ wípé látàrí ọkùnrin náà tí ara rẹ̀ ti yá báyìí àjọ elétò ìlera àgbáyé ń fi nàìjíríà ṣe àpẹẹrẹ rere lórí rẹ̀ kò ṣàìsọ bí àjọ NPFL ṣe ń la àwọn agbábọ́ọ̀lù àti àwọn olólùfẹ́ rẹ̀ lọ́yẹ̀ lórí àrùn búburú COVID-19 èyí àwọn ìlàlọ́yẹ̀ tó ti wà láti ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera pé kí àwọn ènìyàn máa fọ ọwọ́ wọn kí wọ́n má bọ ẹnikẹ́ni lọ́wọ́ àbí kí wọ́n máa mú ọwọ́ lọ sójú ní ìgbà gbogbo láì jẹ́ wípé wọ́n fọ wọn. lákòótán díkò sọ wípé bí àwọn ìgbésẹ̀ mìíràn bá tún wà láti gbé àjọ NPFL ní àrùgẹ léyìí tí kò ní jẹ́ kí iṣẹ́ àti ìṣe wọn kó já sí asán pàápàá lórí bí àrùn kòrónà ti ń fọ́n káàkiri gbogbo rẹ̀ pátá ni àwọn yóò ṣe àwọn afurasí mẹ́jọ ní ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn ti bà tí wọ́n ṣekú pa ìǹspẹ́tọ̀ kan ní agbègbè ìmáṣà yìí ní ìjọba ìbílẹ̀ Yewa lápá gúúsù ní ìjọba ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ìsinmi tó kọjá yìí ní wàhálà kan bẹ́ sílẹ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè yẹn Nigeria Customs Service pẹ̀lú àwọn olùgbé agbègbè ẹnu ibodè yìí tó fa ikú àìròtẹ́lẹ̀ fún ọ̀gá àgbà ọlọ́pàá náà alukoro àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ìyẹn ọ̀gbẹ́ni Abímbọ́lá Oyèyẹmí fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́jọ́ àìkú tó kọjá wípé ó ti di ènìyàn mẹ́jọ tí ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti mú wípé wọ́n ní ọwọ́ nínú ṣíṣekúpa ọ̀gá àgbà ọlọ́pàá náà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọlọ́pàá tí wọ́n pa ní ẹnubodè yìí sọ wípé àwọn afurasí yìí sì ní ọ̀kan lára àwọn ọlọ́pàá tún fún ẹnu ibodè ni wọ́n gba ìbọn lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó fi ọkọ̀ wọn kọlu èyí ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọlọ́pàá tí wọ́n pa jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ka tí wọ́n yàn fún ẹnu ibodè ó tún wípé àwọn afurasí yìí pa ọ̀kan lára àwọn ọlọ́pàá fún ẹnubodè wọ́n gba ìbọn lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó fi ọkọ̀ wọn kọ lù ú lẹ́yìn ìgbà tí wọ́n ti yìnbọn lù ú tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ ọwọ́ sì ti bà àwọn afurasí bíi mẹ́jọ tí wọ́n ti taari lọ sí ẹ̀ka tó ń rí sí ẹ̀sùn ìpànìyàn tó wà ní ìpínlẹ̀ náà ìyẹn eléyìí tó wà ní Léwéran ọ̀pọ̀ àwọn olùgbé agbègbè náà ló ti nà pápá bora tí wọ́n sì ń gbé inú igbó tí ọ̀pọ̀ sì ti ra wọn mọ́lé kí wọ́n má bàa fi ọwọ́ òṣìkún òfin mú wọn látàrí ìṣẹ̀nà náà àmọ́ ní báyìí àwọn olùgbé agbègbè ọ̀hún ti ń padà sí ibùgbé wọn tí wọ́n sì ti ń gbé ní àlàáfíà Àbímbọ́lá Oyèyẹmí ti wá sọ̀rọ̀ ìdánilójú wípé àwọn ò ní dákẹ́ títí tí àwọn yóò fi ṣàwárí àwọn tó lọ́wọ́ nínú iṣẹ́ láabi ọ̀hún nítorí wọ́n ń wá wàhálà ó sì di dandan kí wọ́n rí i àwọn agbébọn kan ti jí àwọn mẹ́rin kan nínú èyí tí mẹ́ta nínú wọn jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó lọ ṣe ìdánwò jáàmù ní ọjọ́ àbámẹ́ta ní ìpínlẹ̀ Kaduna àwọn ọlọ́pàá nílùú Kaduna fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní ọjọ́ ajé ní iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n jí gbé ní ìjọba Benin Gwari ní abúlé Ungwanyako ẹnikẹ́ni tí wọ́n jí gbé ní ọmọdékùnrin kan ọmọ ọdún kan àbọ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbẹ̀mí awakọ̀ kan àwọn ọmọ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá sọ alukoro ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ASP Mohammed Jalinge dárúkọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bíi Yusuf Sani Umin Sani Umar Mustapha àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n sọ wípé wọ́n ń padà sọ́dọ̀ àwọn òbí wọn ní Biringwari lẹ́yìn ìdánwò yìí ní ọjọ́ àbámẹ́ta kí ó tó di wípé àwọn agbébọn ni wọ́n jí wọn gbé lọ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. gómìnà àná ní ìpínlẹ̀ èkìtì olóyè ṣẹ́gun òní sọ lánàá òde yìí wípé òun ti ṣetán àti àwọn alátìlẹyìn òun láti fi ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ ìyẹn All Progressives Congress sílẹ̀ lati máa lọ sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ṣùgbọ́n òní tó ti fìgbà kan tẹ́lẹ̀ rí jẹ́ igbákejì alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú náà lápá ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà sọ ìpinnu rẹ̀ láti padà sí ẹgbẹ́ òṣèlú tó ti kúrò ìyẹn ẹgbẹ́ alábùradà People's Democratic Party PDP olóyè àná nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó sọ̀rọ̀ yìí látàrí ẹ̀rọ olóyè àná nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ọ̀hún tó sọ̀rọ̀ láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ìyẹn olóyè Ṣẹ́gun Òní kò fi ti òun àti àwọn alátìlẹyìn rẹ̀ tí yóò fi ẹgbẹ́ náà sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP kò fi ṣàìfi tí wọ́n ṣe wípé dandan òun ni àwọn ń lọ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti pinnu àwọn sì ti gbáradì láti darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láàrin oṣù mẹ́ta ó tún wá ní ìdánilójú wà wípé ẹgbẹ́ PDP yóò tẹ́wọ́ gba òun àti àwọn ẹ̀mẹ̀wọ̀ òun padà sínú ẹgbẹ́ wọn lẹ́yẹ̀ òṣọ́ka ó ní ìgbésẹ̀ yìí wáyé látàrí bí wọ́n ṣe ń fún òun àti àwọn èèyàn rẹ̀ ní iṣẹ́ tàbí ojúṣe kankan ó ní ìgbésẹ̀ yìí wáyé látàrí bí wọn kò ṣe fún òun àti àwọn èèyàn òun ní iṣẹ́ tàbí ojú kankan ṣe láti ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC àti wípé kò sí àǹfààní kankan tí wọ́n yọ̀ǹda fún àwọn nínú ẹgbẹ́ náà àti wípé di bí a ṣe ń sọ̀rọ̀ yìí kò sí ẹnì kankan nínú àwọn èèyàn rẹ̀ tí ó ní àǹfààní láti díje fún ipò kankan nínú ẹgbẹ́ òṣèlú náà gbajúgbajà olórin tàkasúfèé tí ó fi orílẹ̀-èdè Sierra Leone ṣe ibùgbé tòǹtì Amẹ́ríkà ìyẹn Idris Elba ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun ní òun ní àrùn coronavirus ní báyìí ẹ jẹ́ kí a lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ látẹnu Sekinat Raji Ọláìdé ìlú mọ̀ọ́ká òṣèré àti olùkọ̀tàn Idris Elba ti ṣàgbákò àrùn coronavirus Idris Elba tí ó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Sierra Leone àmọ́ ó fi Amẹ́ríkà ṣe ibùgbé lọ sí orí ẹ̀rọ ayélujára Twitter ó sì fara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tó ti ní àrùn kòrónà Idris sọ wípé ohun tó dára ni bí àwọn ènìyàn bá lè mú ìwà ìmọ́tótó ní pàtàkì lásìkò yìí nítorí pé ohun tí àyẹ̀wò sọ ni wípé òun ní àrùn kòrónà báyìí ó tún sọ wípé òun kò ní àpẹẹrẹ àrùn ọ̀hún lára rárá di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ wípé òun ti súnmọ́ ẹni tí ó ní àrùn náà ló ṣokùnfà bí àrùn ọ̀hún ti wọnú ara rẹ̀. lórí fọ́nrán tí ó tì síta ló ti rọ àwọn ènìyàn láti ṣe ìmọ́tótó kán sì mú ní pàtàkì nípa fífọ ọwọ́ wọn lílo ìbòmú àti lílọ ṣe àyẹ̀wò ní báyìí elba ní ìrètí wà pé wọn yóò fi sí ààyè ọ̀tọ̀ fún ìtọ́jú kí àrùn ọ̀hún má bàa ti ara rẹ̀ ràn mọ́ ẹlòmíì sekinat ọláìdẹrajì. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí sekinat ọláìdé rájí tó ní ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí lọ́wọ́ ṣe mú wá fún wa ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tí a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀